الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọ̀kan nínú nǹkan tí máa وعلى سلالة wàhálà sílẹ̀ láwùjọ wọ́n sì máa ń gbẹ́ra wọn lẹ́sẹ̀ tí bọ́ọ̀bọ́ pa bọ́ọ̀bọ́ bù lẹ́sẹ̀ tí ò fi tán láàrin wọn. wọn náà ní kó tó kó àwọn kan wọ́n ti wà á di iṣẹ́ kan ọjọ́ tó pẹ́ wọ́n ti wà di òwò kan ọjọ́ tó lọ wọ́n sì ń gbìyànjú wọ́n ní lọ́sọ̀wájú tí wọ́n níwọ̀nba kẹ́nìkan wá dé lẹ́yìn ọ̀rẹ́ yìí ó ní wọ́n máa fi irú iṣẹ́ wọn tó ń ṣe ṣiṣẹ́ wọ́n máa fi irú òwò tó ń ṣe ó ní wọ́n máa fi ṣiṣẹ́ ó wá dé pé láàrin káti ikú káyájú ìlọsíwájú tí ọ̀lẹ́gbẹ́ ìdàgbàsókè ọ̀yà ìlànà ọba ṣẹlẹ̀ sí ẹ̀sìn. débi pé àwọn ẹni tó ti wà lẹ́nu iṣẹ́ ti pẹ́ wọ́n ti ń ṣòwò yìí ọjọ́ ti lọ wọ́n lé títí wọn bá má ọlọ́mọ ọlọ́wọ́ àwọn tó padà dẹni tó ṣe pé tí wọn ò bá fẹ́ dìtàn níbi iṣẹ́ yìí àfi kí fi tiẹ̀ ṣe eléyìí máa ń fa ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ wàhálà láwùjọ àwọn èèyàn ibẹ̀ ni kèéta ti yọjú ibẹ̀ ni lára ti wọ̀ ibẹ̀ ni wọ́n ti máa sọ fún kókó fi tí ó gbé gbà tọ́ba màkan ọ̀màkan wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n àti ṣubú rẹ̀ wọ́n jọ dáwọ́ jọ lé lórí máa ṣàgùn sí lójú ọ̀nà pé àwọn gbọ́dọ̀ lẹ́yìn rẹ̀ eléyìí a rí i pé nǹkan tí ò ní tán láwùjọ mìíràn ni ìpolówó ẹlẹ́dàá fàálù lè máa yọrí ìdùnnú nítorí bá wù ló máa ń ṣe wọ́n ti sogún ọdún ti sẹ́ ọ̀tọ̀ ní sẹ́ tó ní ti ń ṣe tẹ́lẹ̀ nǹkan kankan tì wá sí ti sẹ́ ti ẹnu tó bá di pé àwọn ẹni tí ń kọjá fún gbogbo yín lórílẹ̀‐èdè tí wọ́n bá sì rí ṣẹ̀ṣẹ̀ déhùn ó dàbí ìgbà tó ṣe pé wọn àrẹ́yìn rí ni lẹ́yìn tó ṣe pé ẹ̀yìn lẹ́sìn gbàgbàtà tẹ́lẹ̀tẹ́lẹ̀. olú ẹlẹ́dàá wa máa ń ṣe bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ lọ fi ọwọ́ wọ́nú kéèyàn ó sì jẹ́ ẹni tó ṣe pé ó kí kéèyàn jẹ́ kí làákà èèyàn fẹ́ ìwọ náà lára tó bá wò dáadáa ó rí i pé àwọn kankan bẹ táwọn èèyàn ti ń ṣe kí náà tó wọ ọbẹ̀ tó ló wá ní gbogbo wọn yọ lélẹ́yìí tí wọ́n á yà ọ́ lẹ́nu ẹnìkan náà ni wọ́n máa ju àwọn èèyàn kan lọ. ẹni tí ó sì máa jù wọ́n lọ kìí ṣe dandan kó dàgbà jù wọ́n lọ kìí ṣe dandan kó pẹ́ lẹ́nu iṣẹ́ jù wọ́n lọ àkọọ́lẹ̀ kálukú ní ọ̀mà tẹ̀ lórí ẹ̀ tọwọ́ wọnú gbogbo mi sùúrù mu yọ kìí takó nọ́ọ̀rọ̀ rẹ má jẹ́ kí làárọ̀ bàjẹ́ jẹ́ ọ̀pọ̀ nínú àwọn èèyàn kẹrí pé tí wọ́n bàjẹ́ hàn kò sàdédé bàjẹ́ ọwọ́ ara rẹ̀ náà nìbàjẹ́ ìtìdébà torí pé ń bínú ẹnìkan ó ń rò pé wọn ba tiẹ̀ jẹ́ náà ni torí kò já wọn gbádùn mà kò já wọn rí mú mímá tiẹ̀ làwọn ń rò táwọn fi ń sùn táwọn bá tún ti di tiẹ̀ làwọn mú rò ó ti lọ mọ́ àwọn lọ́wọ́ bìtẹ́ tí wọ́n ń wá bó ti ba tiẹ̀ jẹ́ látàrí àwọn oògùn ọ̀fọ́ká ọ̀rọ̀ bá di ẹni dérú tọ̀ gbogbo ti ń gbà lérò láboró ńlọ́padà dàlé lórí ẹ dákun táwọn alẹ́ni tó yẹ kó sànù rẹ̀ tó yẹ kó rẹ́nì kankan sànù rẹ̀ a kì í kọ́ ẹlẹ́dàá wa báwo ni kó ṣe a kì í sì sọ pé ẹlẹ́dàá wa ṣàṣìṣe ibi tó gbé nǹkan sí yìí kò yẹ àfi káwọ́ gbà fún kádàrà kágbà pé nítorí wa bá sọ pé ọ̀sẹ̀ ọ̀nà ni ọ̀sẹ̀ fúnra rẹ̀ sinmi wọ́n bà iye ara rẹ̀ jẹ́ fúnra rẹ̀ ń sinmi wọ́n sọ̀rọ̀ ẹ̀dìdàkudà fáwọn ọmọ rẹ̀ òbí inú ẹnìkan títí títí atẹ́gùn burúkú fi rọ́ọ̀lù ọ̀ ọwọ́ adi òkú oṣù aláì ọwọ́ adẹni tó ṣe pé ọ̀dẹni tó ń dìkà owó tó yẹ kí mọ̀lẹ́bí rẹ̀ ọmọ fi tọ́jú ara wọn tọ́kí tó bá sẹ́kù fún ọ̀bùn wọn náà bẹ́ẹ̀ ọwọ́ adi tí wọ́n ń nálé ọ lórí wọn nánà kọyọ ọ̀pọ̀lọpọ̀ sẹ́rí ti ń sáré o nítorí mo máa sáré kò sí rò lẹ́jọ́ nítorí pé ìlara kìí ta kẹ́ni mánì ló gbé débùdó òfò tó fi wá di àdìkátù tí gbogbo mọ̀lẹ́bí ń dìka torí délé ẹ jẹ́ ká gbà fún kádàrá o má tiẹ̀ wà lọ́kàn rẹ dípò kó fi sọ̀rọ̀ ẹlòmíì kìí ta yẹn pọ̀ lára rẹ̀ débi pé yóò tún máa wí jáde kéńtì ọba jọgba làwọn jọ fún àwọn ò lè dẹjú lẹ kí àtọrin wáyé kó wá ju àwọn lọ àfà ibi títí lérí òun ló ti ṣubú tó bá di pé àwọn àtìrandíran bàbá ńlá rẹ̀ àti ìyá ńlá rẹ̀ ọkàn ọ̀rọ̀ lápá kọ̀ọ̀rọ̀ lẹ́sẹ̀ rí òun bá dà kọ́kọ́ òun náà gbà mí tọba dẹni tó ṣe pé ahọ́n gan sọ̀rọ̀ má ọwọ́ ti wọ́ síbì kan ẹsẹ̀ ti wọ́ síbì kan subhanallah torí di eléyìí ẹ jẹ́ ká gbà fún nítorí ẹlẹ́dàá bá ṣe ká sì ya ojú wa dáadáa yóò jẹ́ káwa náà rí dẹ̀ra ńlá tó lù wá ṣe fún wa ìgbà tó o bá ti rí tiẹ̀ iná ní tẹlómi ọmọ jọ lójú ìgbà tí o bá ti lè dúpẹ́ lórí tiẹ̀ iná ní ọmọ bọ ọlọ́kàn jẹ fún Allah olúwa kó fún oníkálukú kó léwájú náà sábúrú àtàyídá subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك